ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ò ní àjíǹde apá kejì a ó kà látinú ìwé fílípì orí ìkẹta ẹsẹ̀ ogún àti ìkọkànlélógún ó kà báyìí pé nítorí ní tiwa ọ̀run ní ìlú wa wà níbi tí a ti ń retí olùgbàlà olúwa jésù kristi ẹni tí yóò tún ara ìrẹ̀lẹ̀ wa ṣe kí ó lè dàbí ara tirẹ̀ tí ó lógo gẹ́gẹ́ bí agbára rẹ̀ tí ó fi lè fi ohun gbogbo sí ìkáwọ́ ara rẹ̀. kí ádámù àti éfà tó ṣẹ̀ kí wọ́n sì tó ṣubú kúrò nínú ògo ọlọ́run wọ́n wà nínú ara tí ó lógo wọ́n sì lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọkùnrin tí ó ti ṣubú tòní tí ó sì wà ní ara ìrẹ̀lẹ̀ yìí kò lè ṣe. ádámù ní ẹ̀hùn nìkan ni ó sọ gbogbo ohun abẹ̀mí tí ó wà ní orí ayé ní orúkọ ó fún wọn ní ohun àmúyẹ wọn. lápapọ̀ ọkùnrin tí ó ti ṣubú tó wà nínú ara ìrẹ̀lẹ̀ yìí ó sì ń ṣàwárí àwọn ohun abẹ̀mí tó wà nínú omi títí di òní ohun tí ádámù ti dá ṣe ní òní kan jésù gẹ́gẹ́ bí ádámù tí ó kẹ́yìn wá láti ra wa padà àti láti dá wa padà sínú ògo òun fúnra rẹ̀ ti ní ara ògo yìí láti ó lé ní ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn tí ó ti jí dìde ìdí nìyí tí ó fi lè gòkè lọ sí ọ̀run ní ojúkorojú ẹ̀jẹ̀ àti ara ò lè ṣe eléyìí nígbà tí ó bá padà wá àwa pẹ̀lú a ó yí wa padà sí inú ara tí ó lógo bíi ti tirẹ̀ nígbà yìí ni a ó tó lè rìn ní ẹ̀kúnrẹ́rẹ́ ipò wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a ó lè rí eléyìí nínú ìwé johannu kínní orí kẹta ẹsẹ̀ kejì àti ìwé róòmù orí kẹjọ kẹtàlélógún ìgbà yìí ni ìṣẹ̀dá yóò tó rí ìdáǹdègbà kúrò nínú ìgbèkùn ìdìbàjẹ́ ọkùnrin tí ó ti ṣubú tó wà nínú ara ìrẹ̀lẹ̀ yìí kò ṣeé fi ṣàkàwé ọkùnrin tí ó wà nínú ògo ìdí nìyí tó fi jẹ́ pé nígbà tí olúwa jésù kristi bá padà wá sórí ayé yìí àti àwa pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ọmọ rẹ̀ tí a ti ṣe lógo láti gba ìjọba ayé yìí àwọn ará ayé yìí nínú ipò wọn tí wọ́n wà nínú ara ìrẹ̀lẹ̀ yìí wọ́n ó gbìyànjú láti takò wá ṣùgbọ́n kò ní jẹ́ ìdojúkọ tó nítumọ̀ lọ títí wọn ò ní ní ohun méjì láti ṣe jù láti tẹríba fún Kristi gẹ́gẹ́ bí ọba wọn àti àwa gẹ́gẹ́ bí àwọn aláṣẹ wọn ẹ lè rí eléyìí nínú ìwé Kọ́ríńtì kínní orí kẹfà ẹsẹ̀ kejì àti bákan náà ìwé Dáníẹ́lì orí keje ẹsẹ̀ kejìlélógún ìwé Júdà orí kínní ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkẹẹ̀ẹ́dógún àti ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹrin ẹ máa lọ lónìí kẹ máa rántí wípé nítorí tí a wà nínú Kristi a ó jọba ògo àìnípẹ̀kun nígbà tí Jésù bá dé ní àjíǹde ohun tí ó dára jù tí ayé yìí lè fi fúnni kò ṣeé fi ṣàkàwé ohun tí ó kéré jù tí a ó rí gbà ní ìjọba tí ó ń bọ̀ àdúrà olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mi pẹ̀lú ìfisọ́kàn àwọn ètò ayérayé tí o ní fún mi gbà mí lọ́wọ́ ìbárẹ́ ayé sì ràn mí lọ́wọ́ láti fi ìfẹ́ mi sí àwọn ohun tí ó ń bẹ lókè. àyọkà wa látinú bíbélì lénìí kíka bíbélì já láàrin ọdún kan kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dá e yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ fún àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun já lónìí a ó yọkà láti inú bíbélì ìyìn rere gẹ́gẹ́ bí a ti kọ́ láwọ matthew orí kọkànlá títí dé orí ìkẹtàlá matthew orí ìkọkànlá títí dé orí ìkẹtàlá ẹ máa bá wa kálọ. matthew orí kọkànlá lẹ́yìn tí jésù ti fi gbogbo ìlànà wọ̀nyí lélẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá tán ó kúrò níbẹ̀ lọ sí àwọn ìlú wọn ó ń kọ́ àwọn ènìyàn ó sì ń wàásù johannu gbọ́ nínú ẹ̀wọ̀n nípa iṣẹ́ tí jésù ń ṣe ó bá rán àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lọ bí i pé. ṣé ìwọ ni ẹni tí ó ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. jésù dá wọn lóhùn pé ẹ lọ ròyìn ohun tí ẹ ti gbọ́ àti ohun tí ẹ ti rí fún Jòhánù ẹ sọ fún un pé àwọn afọ́jú ń ríran àwọn arọ ń rìn ara àwọn adẹ́tẹ̀ ń di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde a sì ń wàásù ìyìn rere fún àwọn tálákà ẹni tí kò bá ṣiyèméjì nípa àmì ṣe oríire. nígbà tí àwọn oníṣẹ́ Jòhánù padà lọ Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn nípa Jòhánù pé. kí ni ẹ jáde lọ wò ní aṣálẹ̀ ṣé koríko tí afẹ́fẹ́ ń fẹ́ sí yìí sọ̀hún rárá o kí wàá ni ẹ jáde lọ wò ẹni tí ó wọ aṣọ iyebíye níbí bí ẹ bá ń wá àwọn tí ó wọ aṣọ olówó iyebíye ẹ lọ sí ààfin ọba ṣùgbọ́n kí ni ẹ ń jáde lọ wò wòlíì níbí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tilẹ̀ ju wòlíì lọ òun ni àkọsílẹ̀ wà nípa rẹ̀ pé wò mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀ mọ́ dè ọ́ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nínú àwọn tí obìnrin bí kò tí ì sí ẹnìkan tí ó ju Jòhánù onítẹ̀bọmi lọ síbẹ̀ ẹni tí ó kéré jùlọ ní ìjọba Ọlọ́run jù ú lọ láti àkókò tí Jòhánù onítẹ̀bọmi ti bẹ̀rẹ̀ sí wàásù títí di ìsinsìnyí yìí ni àwọn alágbára ti gbógun ti ìjọba ọ̀run wọ́n sì fẹ́ fi ipá gbà nítorí títí di àkókò Jòhánù gbogbo àwọn wòlíì àti òfin sọ ohun tí yóò ṣẹlẹ̀ bí ẹ bá fẹ́ gbà á Jòhánù ni Èlíjà tí ó ní láti kọ́ wá ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ kí ni n bá fi ràn yìí wé ó dàbí àwọn ọmọdé tí wọ́n jókòó ní ọjà tí wọ́n ń ké sí àwọn ẹlẹgbẹ́ wọn pé alùfùn yín ẹ kò jó a pe òkú ẹ kò ṣọ̀fọ̀ nítorí Jòhánù dé kò jẹ kò mu wọ́n ní ó ní ẹ̀mí èṣù ni ọmọ ènìyàn dé ó ń jẹ ó ń mu wọ́n ní ẹ kò rí ọkùnrin yìí oníjẹkújẹ àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowóòde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n àyọrísí iṣẹ́ Ọlọ́run fi hàn pé ọgbọ́n rẹ̀ tọ̀nà nígbà náà ni jésù bẹ̀rẹ̀ sí í bá àwọn ìlú wọ̀nnì wí níbi tó ti ṣe àwọn iṣẹ́ ìyanu púpọ̀ jùlọ nítorí wọn kò ronú pìwàdà ó ní. ó gbé kórasínì ìwọ náà sì gbé bẹtisáídà nítorí bí ó bá jẹ́ pé ní tíírè àti ní sídónì ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe láàrin yín ni wọn ìbá ti ronú pìwàdà tipẹ́tipẹ́ tàwọn ti aṣọ ọ̀fọ̀ lára àti eérú lórí mo sọ fún yín yóò sọ fún Tírè àti fún Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ àti ìwọ Kapanaumu o rò pé a ó gbé ọ dé ọ̀run ni rárá o ní ọ̀gbun jíjì ni a ó sọ ọ́ sí nítorí bí ó bá jẹ́ pé ní Sódómù ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe nínú rẹ̀ ni ìbá wà títí di òní mo sọ fún ọ pé yóò sọ fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ọ lọ nígbà náà ni jésù sọ báyìí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run àti ayé nítorí o ti pa nǹkan wọ̀nyí mọ́ fún àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye ṣùgbọ́n o fi wọ́n han àwọn òpè bẹ́ẹ̀ ni bàbá nítorí bí ó ti tọ́ ní ojú rẹ ni bàbá mi ti fi ohun gbogbo lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó mọ ọmọ àfi bàbá bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ bàbá àfi ọmọ àtúnfi àwọn tí ọmọ bá fẹ́ fi bàbá hàn ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣe làálàá tí ẹrù ìkánjú ń wọ̀ lọ́rùn èmi yóò fún yín ní ìsinmi ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi nítorí onírẹ̀lẹ̀ àti ọlọ́kàn tútù ni mí ọkàn yín yóò sì balẹ̀ nítorí àjàgà mi tuni lára ẹrù mi sì fúyẹ́. Matthew orí kejìlá. ní àkókò náà jésù ń la oko kàkà kọjá ní ọjọ́ ìsinmi àwọn júù. ebi ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í já ọkà wọ́n ń jẹ ẹ́ nígbà tí àwọn farisi rí i wọ́n wí fún un pé. wò ó àwọn ọmọ ẹ̀yìn rẹ ń ṣe ohun tí kò tọ́ láti ṣe ní ọjọ́ ìsinmi. ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé ẹ kò kà á nípa ohun tí dávidi ṣe nígbà tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí wọ́n ti wọ inú ilé ọlọ́run lọ tí wọ́n sì jẹ búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa èyí tí ó lòdì sí òfin fún òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà nìkan tàbí ẹ kò kà nínú ìwé òfin pé iṣẹ́ àwọn àlùfáà nínú tẹ́ḿpìlì ní ọjọ́ ìsinmi a máa mú wọn ba ọjọ́ ìsinmi jẹ́ síbẹ̀ wọn kò jẹ̀bi mo sọ fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ló wà níhìn yìí bí ó bá jẹ́ pé ìtumọ̀ gbólóhùn yìí yé yín ni pé àánú ṣíṣe ni mo fẹ́ kì í ṣe ẹbọ rírú ẹ kì bá ti dá ẹ̀bi fún aláìṣẹ̀ nítorí ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. lẹ́yìn èyí jésù kúrò níbẹ̀ ó lọ sí inú ilé ìpàdé wọn ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ wọ́n bi í pé. ṣé ó bá òfin mu? láti ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi. kí wọ́n bá lè rí ẹ̀sùn fi kàn án ni wọ́n fi béèrè ìbéèrè yìí ó bá bi wọ́n báyìí pé. ta ni nínú yín tí yóò ní àgùntàn kan bí ọ̀kan náà bá jìn sí kòtò ní ọjọ́ ìsinmi tí kò ní í fà á jáde nítorí náà níwọ̀n ìgbà tí ènìyàn ti sàn ju àgùntàn lọ ó tọ́ láti ṣe rere ní ọjọ́ ìsinmi. ó bá sọ fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó bá nà á ọwọ́ rẹ̀ bá bọ́ sípò gẹ́gẹ́ bí èkejì àwọn Farisí bá jáde lọ láti gbèrò nípa rẹ̀ bí wọn ó ṣe lè pa á nígbà tí Jésù mọ̀ bẹ́ẹ̀ ó bá kúrò níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tẹ̀lé e. ó sì wo gbogbo wọn sàn ó kìlọ̀ fún wọn kí wọ́n má ṣe polongo òun kí ọ̀rọ̀ tí wòlíì Àìsáyà sọ lè ṣẹ pé. wo ọmọ mi tí mo yàn àyànfẹ́ mi ẹni tí ọkàn mi yọ̀ mọ́ èmi ò fi ẹ̀mí mi sí i lára yóò kéde ìdájọ́ láàrin àwọn orílẹ̀-èdè tí kìí ṣe júù kò ní ṣàròyé bẹ́ẹ̀ ni kò ní pariwo bẹ́ẹ̀ ni ẹnìkan kò ní gbọ́ ohùn rẹ̀ ní títì kò ní dá igi tẹ́rẹ́ tí ó tẹ̀ sí méjì kò ní pa iná tí ó ń jó bẹ́lúbẹ́lú títí ìdájọ́ òdodo rẹ̀ yóò fi borí nínú orúkọ rẹ̀ ni àwọn orílẹ̀-èdè tí kìí ṣe júù yóò ní ìrètí. nígbà náà ni wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ jésù tí ó ní ẹ̀mí èṣù ẹ̀mí èṣù yìí ti fọ́ ọ lójú ó sì mú kí ó yadi jésù bá wò ó sàn ọkùnrin náà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó sì ríran ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n ń wí pé. ó à lè jẹ́ pé ọmọ dáfídì nìyí bí. ṣùgbọ́n nígbà tí àwọn farisi gbọ́ wọ́n ní. ojú lásán kọ́ ni ọkùnrin yìí fi ń lé ẹ̀mí èṣù jáde agbára belísébúlù olórí àwọn ẹ̀mí èṣù ni ó ń lò ṣùgbọ́n jésù mọ ohun tí wọ́n ń rò ó bá sọ fún wọn pé. gbogbo ìjọba tí ó bá gbé ogun ti ara rẹ̀ yóò parun bẹ́ẹ̀ ni gbogbo ìlúkúlù tàbí ilékílé tí àwọn ènìyàn ibẹ̀ bá ń bá ara wọn jà yóò tú bí sátánì bá ń lé sátánì jáde ara rẹ̀ ni ó ń gbé ogun tì báwo ni ìjọba rẹ̀ ṣe lè dúró bí ó bá jẹ́ pé agbára bẹ́líṣẹ́búùbù ni èmi fi ń lé ẹ̀mí èṣù jáde agbára wo ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà àwọn ọmọ yín ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá jẹ́ pé nípa ẹ̀mí ọlọ́run ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde a jẹ́ pé ìjọba ọlọ́run ti dé bá yín báwo ni ẹnìkan ṣe lè wọ ilé alágbára lọ kí ó kó o lẹ́rù bí kò bá kọ́kọ́ dè alágbára náà bí ó bá kọ́kọ́ dè é ni yóò tó lè kó o lẹ́rù ẹni tí kò bá ṣe tèmi ó lòdì sí mi. Si ẹni tí kò bá máa bá mi kó nǹkan jọ ó ń fọ́n ká ni ìdí nìyí tí mo fi sọ fún yín pé gbogbo ẹ̀ṣẹ̀ àti gbogbo ìsọ̀rọ̀ òdì ni a ó dárí rẹ̀ jì ènìyàn ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kò ní rí ìdáríjì ẹni tí ó bá sọ̀rọ̀ tí kò dára sí ọmọ ènìyàn yóò rí ìdáríjì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ tí kò dára sí ẹ̀mí mímọ́ kò ní rí ìdáríjì láyé yìí àti ní ayé tí ń bọ̀ bákan méjì ni nínú kí ẹ tọ́jú igi kí ó dára kí èso rẹ̀ sì dára tàbí kí ẹ bà igi jẹ́ kí èso rẹ̀ náà sì bàjẹ́ èso igi ni a fi ń mọ igi ẹ̀yin ìran paramọ́lẹ̀ yìí báwo ni ọ̀rọ̀ yín ti ṣe lè dára nígbà tí ẹ̀yin fúnra yín kò dára nítorí ohun tí ó bá kún inú ọkàn ni ẹnu ń sọ jáde ẹni rere a máa sọ ọ̀rọ̀ rere jáde láti inú ìṣúra rere ènìyàn burúkú a sì máa sọ ọ̀rọ̀ burúkú jáde láti inú ìṣúra burúkú ṣùgbọ́n mo sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ tí ènìyàn bá ń sọ láì ronú ni yóò dáhùn fún ní ọjọ́ ìdájọ́ nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi. ní àkókò náà ni àwọn kan nínú àwọn amòfin àti nínú àwọn Farisí bíi pé. olùkọ́ni a fẹ́ rí àmì láti ọwọ́ rẹ. ṣùgbọ́n Jésù dá wọn lóhùn pé. ìran burúkú àti ìran oníbọkúbọ ń wá àmì kò sí àmì kan tí a ò fi fún un àfi àmì Jónà wòlíì nítorí bí Jónà ti wà nínú ẹja ńlá fún ọjọ́ mẹ́ta tọ̀sán tòru bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò wà nínú ilẹ̀ fún ọjọ́ mẹ́ta tọ̀sán tòru àwọn ará Nínéfè yóò kó ìran yìí lójú ní ìdájọ́ wọn yóò sì dá a lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nítorí ìwàásù tí Jónà wà fún wọn wò ó ẹni tí ó ju Jónà lọ ló wà níhìn-ín ọbabìnrin láti ilẹ̀ gúúsù yóò ko ìran yìí lójú ní ìdájọ́ yóò sì dá a lẹ́bi nítorí ó wá láti ọ̀nà jíjìn láti gbọ́ ọgbọ́n Sólómọ́nì ẹ wò ó ẹni tí ó ju Sólómọ́nì lọ ló wà níhìn-ín nígbà tí ẹ̀mí èṣù jáde kúrò nínú ẹnìkan ó bẹ̀rẹ̀ sí í wá ilẹ̀ gbígbẹ láti sinmi ó ń wá ibi tí yóò fi ṣe ibùgbé ṣùgbọ́n kò rí ó bá ní wọn ò tún padà sí ilé mi níbi tí mo ti jáde kúrò nígbà tí ó débẹ̀ ó rí i pé ibẹ̀ ṣófo àti pé a ti gbà á a sì ti tọ́jú rẹ̀ dáradára ó bá lọ ó kó àwọn ẹ̀mí méje mìíràn lẹ́yìn tí wọ́n burú ju òun alára lọ wọ́n bá wọlé wọ́n ń gbé ibẹ̀ ìgbẹ̀yìn ẹni náà wá burú ju ti àkọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran burúkú yìí. bí jésù ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ bá dé wọ́n dúró lóde wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ẹnìkan sọ fún un pé. ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n fẹ́ bá ọ sọ̀rọ̀. jésù dá a lóhùn pé. ta ni ìyá mi àwọn ta sì ni arákùnrin mi. ó bá nawọ́ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. wò ó ìyá mi àti àwọn arákùnrin mi nìwọ̀nyí nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi matthew orí kẹtàlá. ní ọjọ́ kan náà jésù jáde kúrò nílé ó lọ jókòó létí òkun ọ̀pọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi wọ inú ọkọ̀ ojú omi kan ó jókòó níbẹ̀ àwọn ènìyàn bá dúró ní etí òkun ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wọn pẹ̀lú òwe ó ní. ní ọjọ́ kan afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn àwọn irúgbìn kan bọ́ sẹ́bàá ọ̀nà àwọn ẹyẹ bá wá àṣà jẹ àwọn irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ olókùúta tí kò ní èrùpẹ̀ púpọ̀ lọ́gán ó yọ sókè nítorí kò ní èrùpẹ̀ tí ó jinlẹ̀ ṣùgbọ́n nígbà tí oòrùn mú ó jó o pa nítorí kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ ó bá rọ àwọn irúgbìn mìíràn bọ́ sáàrin igi ẹlẹ́gùn nígbà tí wọ́n yọ ẹ̀gún fún wọn pa ṣùgbọ́n àwọn irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ rere wọ́n sì ń so èso àwọn mìíràn ń so ọgọọgọ́rùn-ún àwọn mìíràn ọgọọgọ́ta àwọn mìíràn ọgbọọgbọ̀n ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. kí ló dé tí o fi ń fi òwe bá àwọn ènìyàn sọ̀rọ̀. ó bá dá wọn lóhùn pé. ẹ̀yin ni a fi àṣírí ìmọ̀ ìjọba ọ̀run hàn a kò fi hàn àwọn yòókù wọ̀nyí nítorí ẹni tí ó bá ní nǹkan òun ni a ó tún fún sí i kí ó lè ní ànító àti àníṣẹ́kù ẹni tí kò bá sì ní a ó gba ìwọ̀nba díẹ̀ tí ó ní lọ́wọ́ rẹ̀ ìdí tí mo fi ń fi òwe bá wọn sọ̀rọ̀ nìyí nítorí wọ́n lajú sílẹ̀ ni ṣùgbọ́n wọn kò ríran wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́ràn bẹ́ẹ̀ ni òye kò yé wọn báyìí ni àsọtẹ́lẹ̀ àìsáyà ṣe ṣẹ sí wọn lára nígbà tí ó sọ pé ní ti gbígbọ́ ẹ ó gbọ́ ṣùgbọ́n kò ní í yé yín ní ti pé kí ẹ ríran ẹ ó wò títí ṣùgbọ́n ẹ kò ní í rí nǹkan kan ọkàn àwọn ènìyàn yìí ti le etí wọn ti di wọ́n sì ti di ojú wọn kí wọ́n má bàa fi ojú wọn ríran kí wọ́n má bàa fi etí wọn gbọ́ràn kí wọ́n má bàa mòye kí wọ́n má bàa yí padà kí n wá gbà wọ́n là ṣùgbọ́n ẹ̀yin ṣe oríire tí ojú yín ríran tí etí yín sì gbọ́ràn nítorí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀pọ̀ àwọn wòlíì àti àwọn olódodo dàníyàn láti rí àwọn nǹkan tí ẹ̀ ń rí ṣùgbọ́n wọn kò rí wọn wọ́n fẹ́ gbọ́ àwọn ohun tí ẹ̀ ń gbọ́ ṣùgbọ́n wọn kò gbọ́ ẹ gbọ́ ìtumọ̀ òwe afúrúgbìn ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run tí nǹkan tí ó gbọ́ kò yé tí èṣù wá tí ó mú ohun tí a gbìn sọ́kàn rẹ̀ lọ òun ni irúgbìn ti ẹ̀bá ọ̀nà irúgbìn ti orí ilẹ̀ olókùúta ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó fi tayọ̀tayọ̀ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n nítorí kò ní gbòǹgbò nínú ara rẹ̀ ọ̀rọ̀ náà yóò wà fún ìgbà díẹ̀ nígbà tí inúnibíni tàbí ìṣòro bá dé nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ á kùnà àárín igi ẹlẹ́gùn ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí àníyàn ayé yìí àti ìtànjẹ ọrọ̀ fún ọ̀rọ̀ náà pa tí kò fi so èso ṣùgbọ́n èyí tí a fún sórí ilẹ̀ rere ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ọ̀rọ̀ náà yé tí ó wá ń so èso nígbà mìíràn ọgọ́rùn-ún nígbà mìíràn ọgọ́ta nígbà mìíràn ọgbọ̀n. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. bí ìjọba ọ̀run ti rí nìyí ó dàbí ọkùnrin kan tí ó gbin irúgbìn rere sí oko rẹ̀ nígbà tí àwọn ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó gbin èpò sáàrin ọkà ó bá lọ nígbà tí ọkà dàgbà tí ó yọmọ èpò náà dàgbà àwọn ẹrú baálé náà bá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé alàgbà ṣe bí irúgbìn rere ni ó gbìn sí oko èpò ti ṣe débẹ̀ ó dá wọn lóhùn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ẹrú rẹ̀ ní ṣé kí a lọ tú wọn dànù ó bá dá wọn lóhùn pé rárá o bí ẹ bá wí pé ẹ ń tu èpò ẹ ó tu ọkà náà ẹ jẹ́ kí àwọn méjèèjì jọ dàgbà pọ̀ títí di ìgbà ìkórè ní àkókò ìkórè wọn ò sọ fún àwọn olùkórè pé ẹ kọ́ kó èpò jọ kí ẹ dì wọ́n nítìí nítìí kí ẹ dáná sun wọ́n kí ẹ wá kó ọkà jọ sínú abà mi. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. báyìí ni ìjọba ọ̀run rí ó dàbí wóró mustadi tí ẹnìkan gbìn sínú oko rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó kéré jùlọ nínú gbogbo irúgbìn síbẹ̀ nígbà tí ó bá dàgbà a tóbi ju gbogbo ewébẹ̀ lọ a di igi tí àwọn ẹyẹ ojú ọ̀run ó wá ṣe ìtẹ́ wọn lára ẹ̀ka rẹ̀. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó pò mọ́ òṣùwọ̀n ìyẹ̀fun ńláńlá mẹ́ta títí gbogbo rẹ̀ fi wú sókè. So jésù sọ gbogbo nǹkan wọ̀nyí fún àwọn ènìyàn ní òwe kò sọ ohunkóhun fún wọn láì lo òwe kí ọ̀rọ̀ tí wòlíì ti sọ lè ṣẹ nígbà tí ó sọ pé. bí òwe bí òwe ni ọ̀rọ̀ mi yóò jẹ́ n ó sọ àwọn tí ó ti wà ní àṣírí láti ìpilẹ̀ṣẹ̀ ayé. nígbà tí jésù kúrò lọ́dọ̀ àwọn ènìyàn ó lọ sínú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé. ṣe àlàyé òwe èpo inú oko fún wa. ó dá wọn lóhùn pé ẹni tí ó fúrúgbìn rere ni ọmọ ènìyàn ayé ni oko tí ó fúrúgbìn sí irúgbìn rere ni àwọn ọmọ ìjọba ọ̀run èpò ni àwọn ọmọ èṣù ọ̀tá tí ó fọ́n èpò ni èṣù ìkórè ni ìgbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì ni olùkórè nítorí náà bí wọ́n ti kó èpò jọ tí wọ́n ń sun nínú iná bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀ wọn yóò kó gbogbo àwọn amúnisìnà àti àwọn arúfin kúrò nínú ìjọba rẹ̀ wọn yóò sọ wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà àwọn olódodo yóò máa ràn bí oòrùn nínú ìjọba bàbá wọn ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ báyìí ni ìjọba ọ̀run rí ó dàbí ìṣúra iyebíye kan tí wọ́n fi pamọ́ nínú ilẹ̀ nígbà tí ẹnìkan rí i ó bò ó mọ́lẹ̀ ó lọ tayọ̀tayọ̀ ó ta ohun gbogbo tí ó ní ó bá ra ilẹ̀ náà báyìí tún ni ìjọba ọ̀run rí ó dàbí ọkùnrin oníṣòwò kan tí ó ń wá ìlẹ̀kẹ̀ olówó iyebíye kan nígbà tí ó rí ọ̀kan tí ó dára púpọ̀ ó lọ ta ohun gbogbo tí ó ní ó bá rà á báyìí tún ni ìjọba ọ̀run rí ó dàbí àwọn tí a dà sínú òkun tí ó kó oríṣiríṣi ẹja nígbà tí ó kún wọ́n fà á lọ sí èbúté wọ́n jókòó wọ́n sa àwọn ẹja tí ó dára jọ sínú garawa wọ́n sì da àwọn tí kò wúlò nù bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì yóò wá wọn ó yanjú àwọn ènìyàn burúkú kúrò láàrin àwọn olódodo wọn yóò jù wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà. jésù bi wọ́n pé. ṣé gbogbo ọ̀rọ̀ wọ̀nyí yé yín. wọ́n dá a lóhùn pé. bẹ́ẹ̀ ni. ó wáá sọ fún wọn pé. Pe nítorí èyí ni amòfin tí ó bá ti kọ́ nípa ìjọba ọ̀run ṣe dàbí baálé ilé kan tí ó mú nǹkan titun àti nǹkan àtijọ́ jáde láti inú àpò ìṣúra rẹ̀. lẹ́yìn tí jésù ti parí gbogbo àwọn òwe wọ̀nyí ó kúrò níbẹ̀ nígbà tí ó dé ìlú bàbá rẹ̀ ó ń kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé wọn lọ́nà tí ó yà wọ́n lẹ́nu wọ́n ń sọ pé. níbo ni eléyìí ti ní irú ọgbọ́n yìí níbo ni ó ti rí agbára láti ṣiṣẹ́ ìyanu báyìí. àbí ọmọ gbẹ́nàgbẹ́nà yẹn kọ́ ni tí orúkọ ìyá rẹ̀ ń jẹ́ Maria tí àwọn arákùnrin rẹ̀ ń jẹ́ Jákọ́bù àti Jósẹ́fù àti Símónì àti Júdásì gbogbo àwọn arábìnrin rẹ̀ kọ́ ni wọ́n wà lọ́dọ̀ wa níhìn níbo ni ó wá ti rí gbogbo nǹkan wọ̀nyí. wọ́n sì kọ̀ ọ́ ṣùgbọ́n Jésù sọ fún wọn pé kò sí wòlíì tí kò níyì àfi ní ìlú bàbá rẹ̀ àti ní ilé rẹ̀. kò lè ṣe iṣẹ́ ìyanu púpọ̀ níbẹ̀ nítorí wọn kò ní ìgbàgbọ́. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.com www.devotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.